ìfẹ́. passion for yeah. ohun tí mo fẹ́. ìfẹ́ àkọ́kọ́ ọkọ yẹ ohun tó ń mi. ohun tí mo orí ló mọ̀ orí ló mọ̀ ṣé àkọ́kọ́ ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ àkọ́kọ́ yìí. àá ah, ah. kéde báwo ni olóṣètò akáwọ sẹ́yìn. I'm only scratching my back. Okay, let me do that for you. Come on. I should fire me, where is I look so small by. I should fire, sir. KG. Sir. No more pranks. Then give it to me. Give it to me, my friend! I see. So game ló joke, sínú ìlànà nígbà tí wọ́n ń play. Instead tó yẹ kó gbé ìwé ẹ̀ kó máa kà á. Ṣé in a book below láti fara now kì í ṣe time tí o ní láti máa fi tẹ fóònù rẹ o èmi rò pé the best thing for you ni pé o máa gbé ìwé all the time ẹ̀gbọ́n ẹ ti di medical doctor ṣé fóònù rò pé ó tẹ̀lé bẹ́ẹ̀ no anyway èmi ò sọ pé ò ní lọ fóònù o máa lọ fóònù ṣùgbọ́n wàá wọ yunifásitì báyìí gbàá kí wọ́n sọ pé owó yunifásitì lásán wàá wọ level two hundred with nice result keep quiet. tó bá wú mi lórí ngbà náà fúnra mi bẹ́ẹ̀ ni màá lé ẹ lọ́wọ́ mọ́ báyìí màá máa lọ síbi tó ti ń ta fóònù tó bá ta ní one million naira. àrùn báyìí fún. But for now, it's a non no. Okay? ìmẹ́ni mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ń kùn àbí. àwọn méjèèjì tó bí mi sílé ayé mi misbehave wọn láyé tó fi jáde you just try me one more time then wàá mú ẹni tó ń pè ní Ajíbádé Abógunlóko. bàbá tó ló fóònù náà àwọn tó pè wọn mọ wọn tún kà fún lọ ẹyà sí pé wọn náà lè o. kí ló dé wọ Actually, I was on my way, but my gbàgbé nǹkan kan mọ́ afẹ́sáré I see. Mọ́mí yín kọ́. Àwọn náà wá ta. That's right. Ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ eh, ohun tó wù mí, tó wù mí, tó wù mí, ohun tí mo fẹ́. Ìfẹ́ àkọ́kọ́, oh, ìfẹ́ àkọ́kọ́ yẹ. Eh, Hello. Hello. Káàárọ̀ No problem. When I get to the office. I said when I get to the office. What did you get about that? ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ àkọ́kọ́ iye iye iye ohun tó wù mí ó ìwọ fẹ́. iṣẹ́ ọmọ fẹ́ ṣe. ṣé o máa wọ ọkẹ́ fine. really. Good morning, ma. Morning. The door is open. Come in. Ma, report at Ife Authentic Kingdom in the limo. Ah, okay, just drop it on the table. goodness in this. ẹ̀ pátápátá ní kòkó tí má chẹ́kì bẹ́ẹ̀ tí má rí owó kọ̀ọ̀kan bẹ́ẹ̀ má fi ìbọn fún orí ẹ̀ now don't look into my face so torí pé ọkọ ọ̀gá títí ẹ jẹ́ custom office ń sìn gbogbo àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n tu owó wọn jọ tí wọ́n lọ rà kan nílùú òyìnbó ọkọ ọ̀gá ẹ̀ ń ṣèṣe àwa ni kọ́ lọ kó owó tí ó ju owó tí wọ́n fi ra ẹrù lọ tábà á rí owó kó sílẹ̀ wọ́n á transfer gbogbo ọjà wọn wọ́n á kó fún ọ̀gá títí ẹ tó jẹ́ ìyàwó custom àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá máa tún ta ní ṣọ́ọ̀bù tí yín ẹ máa fi owó ọ̀bùn ẹ máa fi ṣe àbúlálejò isn't that so? very good nice one I try I try yes babes oh put it here let me see that. báwo ni yóò ṣe máa ń jọra tó nínú ìjọ ọ̀dájú. come over here come open it ṣé fún mi open it open this shade. <laughs> nice. Nice one. Nice one. Ṣé ìbejì lọ̀gá ni? Wọ́n lè jẹ́ ọ̀gá gan-an àfi bí ìmúmu. Tí ojú bá ń dùn yín méjèèjì, ẹ jẹ́ lọ fọ ojú yín. Ẹ ṣe máa ń gbé òlejò dókítà. Bẹ́ẹ̀ni ẹ̀sán, ṣé lè tó òun wò ṣé kò lè gbà? Ó jọ àfi bí ìmúmu. Ẹ ṣe máa fi àǹdọ̀bà wé dókítà. Ṣé ẹ̀rí kò gara ọlọ́ṣà lórí ìwé? Ó jọ kí. Wọ́n náà rẹ́ yòókù ẹ ṣì wo look round look round look round they got nice things they got nice things. how is this plan. <laughs> isn't this dramatic? Huh? Ah! Isn't this dramatic? Let's move it, guys. No, no, no, no, no, no, no, no, no, no. Ah, I'm scared. Ẹ dúró. Báwo ni ẹ ṣe láti jọrọ èèyàn báyẹn? Ẹ sọ fún mi, irú jíjọ wo nìyẹn? Ẹ̀rù tí wọ́n ń bà o. Huh. ṣó àwẹ̀ pé wọ́n kàn jọra wọn. hello Can ni go to tó My má my soft make me fún mi pé nǹkan tí mo ń rò no no don't ever tell me that My jẹ́ i ah, my god no ah irọ́ my god my god my god ah, ẹ má bà me mi jẹ́ ẹ má bà yé make use of that. Hey, you! This way! Come here! Come over here! Gbogbo ó tẹ̀tí pa láti àárọ̀ ya pẹ̀sìnkó. Kó bọ́ta! Gbogbo ẹ̀ pátápátá ni kòkó tí máa check ibẹ̀ tí máa rí ọkọ̀ kan máa fi ìbọn fún ẹ̀. Now, don't look into my face. Sure, sir. Any report? We are still investigating, sir. Investigation for how long? For how long, talk, Sir, information tá a gbọ́ ni pé ó máa ń record ní gbogbo operation tó bá lọ ó dẹ̀ máa drop tape síbẹ̀ àbí kó play pẹ̀lú cctv ní gbogbo ibi tó bá ti rọ́pṣà. you know what you are stupid you are insane. o tún sọ nǹkan tí mo mọ̀ nǹkan tí mò ń wò lọ́wọ́lọ́wọ́ o lọ tún repeat for me. ṣé mi ò mọ nǹkan tó sọ. i'm sorry sir. shut up my friend shut down your dirty trap. think you are no longer capable of handling that case. Hey. You know what, Sergeant? I'm taking that case of you. So get out. I'm sorry, sir. Get out! What's up? Animal. Ẹranko. Investigate. Investigate. ọmọ akin pẹ̀lú báwo ni ṣé wá ọkẹ́. ọ mú wa pa ọ̀rẹ́. báwo lọ́fíìsì. ọ́fíìsì wa àṣàrẹ̀ à ń ṣiṣẹ́ wa. mo ti pè é lẹ́ẹ̀kan títí títí aago yẹn rìn mo pò pìkẹ́ mọ́ bóyá bóyá o bízì ni. a má bínú wo mo bízì gan-an lọ́fíìsì so ń ṣe mọ́ra ya dọ́gbọ́n fi aago yẹn tí mo ra pa mi ò fẹ́ distraction lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí. Um, ìrọ̀lẹ́ àná mi mọ̀ bóyá owó kíní breaking news dé àwọn lédè kan tí tí wọ́n ní wọ́n lọ rob supermarket kan báyìí. ah ah wo mo ti wò ó pé tá a bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ débẹ̀ máa sọ létí ẹ̀ ni mo ṣe wo recorded version ẹ̀ tán gan-an lọ́fíìsì nísìnyí. ok wọ́n tún replay again. mo mo ti wò mo wò. láti àná tí mo ti wo breaking news yìí I wasn't myself at all mi wà òkè rárá. ó rí gẹ́ẹ̀ kan báyìí tí wọ́n ṣò tán lóun lédà gáǹgì yẹn wọ́n wo oríbẹ̀ ìjọ ọmọ ẹ. abogun <laughs> lóko má sọ̀rọ̀ bẹ́ẹ̀ sórí méjì méjì lọ́lọ́ ń dayọ̀ tó kẹ́ ọmọ tèmi ọmọ mi ni òun ò ní fẹ́ jọ òun <laughs> kì í ṣe tó kẹ́ <laughs> gbàmí o gbàmí mi in fact látànà tí mo ti wọ báyìí mo gẹ́ ìtara mẹ́rànlá tó mi ti rú èrè mi mi I didn't get myself. Ìwọ̀n kọ́ ọmọ ọlọ́mọ wa mọ̀ lọ lọ́nà kọ́ máa ní ń lọ embarrass ẹ̀ o understand. So n tó ṣe mí nìyẹn. Ah, ah, Àjíbádé <laughs> wait kíwọ náà lè fi mọ̀ pé méjì méjì lọ́lọ́ ń dá ẹ̀ ṣó rántí ijọ́ kan tí mò ń sọ experience mi fún ẹ tí mo ní mo rẹ́ nìkan tó jọ ẹ́ mò ń láti tẹ̀lé ẹ níyẹn délé epo tó yàwọ̀ ìgbà tí mo délé po mo rí pé wọ̀kọ́ no come off that ìyẹn fọkànbalẹ̀ kò sí wàhálà. but gẹ́gẹ́ bóyá sọ yìí mo gbà pé méjì méjì lọ́lọ́run dá ọ lóòótọ́. Ah, ah, ìṣòro yìí láìpẹ́ láì jìnnà àwa gan máa crack um, that stupid rocky B or what is her name a máa crack ẹ̀ so má worry má fọkànbalẹ̀ he is not okay and he is not okay so gbogbo èrò ọkàn kankan gbogbo yẹn we'll get over that kò sí wàhálà. ẹnu iṣẹ́ amáyára lọ́la àbí nírọ̀lẹ́. ọ̀dà ah, yẹn pọ̀ lára máa ríra àríra lọ́la. I'll talk to you later. Eh? àríra lọ́la kó take care ẹ ṣùgbọ́n all right then bye. performance inú mi dùn gan but we can still do more torí ẹ̀ ní ní pé kẹ́ relax lady yẹn máa gbé refreshments wa ẹ get so àmà wa continue rehearsal yẹn ẹ get fẹ́ sọ fún mi pé mo really enjoy performance ń lé ní gan. ẹ ṣe gan màkà bọ kí ló tẹ ẹ jókòó oh i need to be somewhere so mo fẹ́ máa tètè lọ. right um, excuse me. Here, this is two hundred thousand mo fẹ́ fún yín pé kẹfì you know kẹ lò fún in preparations for your next performance. ah aunty ẹ ṣe gan ẹ jẹ́ kí n sọ fún àwọn guys. no no no no don't mention it it's okay it's okay you guys ṣe àfọ yẹn. ẹ ṣe gan all right. Mo appreciate o. No problem. mọ̀ ọ̀kan tó ṣẹlẹ̀ ni ọ̀fun wà lówó. àánú àánú fáìlì woman tí mo ní kó bá mi wá látàárọ̀ nǹkan ṣé ò gbọ́ ni àbẹ́tí ẹ̀ di ni. wọ́n gọ́gọ́ létí ẹ̀ di orí bó ṣe rí ó da orí yan òyàn bíi ayan. ṣé mi ni ìwọ játijàti yìí ló fẹ́ máa bú èmi ló fẹ́ máa fi ta eyín bíi toothpick àbí. ìwọ gan má fi mí rọrùn bíi pákọ̀jẹ̀ bù. èmi ló ń bú. ẹ dúró náà o ṣé ẹyin méjì rọpò náà hospital lẹwà ni ẹ má disturb patient lókè náà o. a dà fún ẹ o ṣé bí mo ní kó bá mi wá fàìlì mo máa kọ látàárọ̀ ni ló bá dẹ̀ mú mi bú bí báyìí. tó bá ka ẹ lára wa wá fúnra rẹ̀. o tún ti ń gbọ́. ẹ dúró náà ká tẹ ìgbà pé fine bọ́ ibi iṣẹ́ lẹ wọ̀ yìí náà ṣé ẹ̀ mọ ni. alábùkù ara ẹ̀ ò mọ̀. tara alábùkù wá tó bá jí ọjọ́ kan ni mo fi jù ẹ lọ ada kó máa fọwọ́ yẹn wọn torí wọn lè rí ọjọ́ kan yẹn rà lọ́jà. àánú tó tó bá tún repeat with statement yẹn sí mi máa jọ ẹ lójú in fact máa fọ́ etí ẹ ní tí ò sí nǹkan tó máa ṣẹlẹ̀. ń ah! ah, ah, bọ́ lẹ́rù pẹ́ wa náà sórí yín dàrú ni kí ló ṣe yín tẹ̀ ń bí ẹyẹ ìgà ṣé ẹ̀ mọ́nú bí tẹ̀ wá ní right now ẹ̀yin méje bá mi lọ fẹ́ sí ok Come there, come there, come there. Sorry, darling. I'm so sorry. I'm so sorry. Mo mi na ti gba ẹsẹ ṣùgbọ́. Odo ẹ̀yin náà pé kẹ́ máa ṣe irú nǹkan báyìí nínú bíbá ẹ̀. It's totally wrong. You know what? Ẹ lọ tidy up gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe pátápátá. Ẹ bá rí mi lọ́fẹ̀ẹ́sì. Is that okay? I'm sorry, ma. is far from what we thought she is. She is naive. Mm. I thought as much. Oh, we need this confirmation from you. Thank you. You can go. Sir. Ow. Out! Out! Take it easy now. No, no. Sorry. Ṣé mo kún dùn mí ni? Omi ní èlé mo bí mo ṣe ń fi pains. Ẹ wo, ó kù díẹ̀ káwọn pípọ̀ yẹn kọ́ gún mi Leave my leg, leave it, leave it. Ọmọ tó kẹ́, take it easy. Ah, I'm just trying to help. Mommy, it's painful. Pidgey took care your bọ́nà rọra mo ń ṣòṣì kan pọ̀lọ́kọ̀. ṣé wà. wọ́n ti mú bọ́mà. látẹ̀kàn Take it you know what? Leave my leg. Leave my leg. Leave it. It's okay. It's okay. It's alright. Oh. She's just trying to help. It's okay. Oh yeah. Shower. Get the door. Just, just, just don't touch my leg again, okay? Don't touch my leg. Oh. Erora <laughs> madam. How are you, KG? Daddy yín kọ́. Sọ fún ọ pé mo ń bèrè madam. How are you? Ẹ kọ́lẹ̀ sá. Ah, ṣé wọn ò wúndẹ̀ Um, Not much, sir, but just some slight strains on my leg and hand. My leg. My leg. Ajíbádé Abógunlóko ṣọwọ́pá. ọlọ́pàá bẹ̀rẹ̀ wà bí. Uh, yes and um, kí n dẹ̀ tún jí iṣẹ́ tí iṣẹ́ mi ràn mí. Eh, um, inú mi dùn láti sọ fún yín pé a ti recover mọ́tò ẹ̀ pẹ̀lú gbogbo àwọn ẹrù ẹ̀ intact. Ah, that's nice. Who ah, wà station by? <laughs> wow thank you sir. thank you sir ẹ ṣe gan-an. Um, gbogbo yín kàn dúpẹ́ lọ́wọ́ mi ni iṣẹ́ wa làwa ń ṣe. yes eh, but ibi tó bá yẹ kí èèyàn dúpẹ́ sí yẹn láti dúpẹ́ sí rẹ̀. Mm, you're right. lóòótọ́ lóòótọ́ eh, èmi náà rí pé ọmọ ìlú ń ṣe. <laughs> yeah oh, what are friends for. Eh, báwo la fẹ́ ṣe sìn. Eh, nǹkan tó kàn kú ni pé ìwọ náà mọṣẹ́ wa ẹ ní láti tọ́ bá àwọn ìwé kan ká tó lè release ẹ. ẹ̀mí àwa ṣe ogun ẹ̀. you come and do that. ẹ kò sí wàhálà <laughs> that is done already. a lè ní gbọ́sọ̀nà sìn pẹ̀lẹ́sẹ̀ wíwú yìí báyìí sí àwọn tó jù wá lọ́nà dá sẹ̀ríà fún yẹn mo ìjọ ìfọ màmá ẹ̀ bá sọ́bẹ̀ ló ṣe ẹ̀hún ẹ̀hún yóò ṣe ṣàkó sáwọn yẹn sìn ó ti ẹ̀ dájú kí o ṣe wá lẹ́nu múmú ìlú lọ ṣẹlẹ̀ sí i. sọ kí ló ń ṣẹlẹ̀. Eh. ẹ máa wá ṣe kí mo lè tẹ̀lé náà sàgbà òní. Eh, no at your convenience bóyá tó bá dìrọ̀lẹ́ tó bá yìí kan ẹ bá mi station ìyẹn náà ni mo ní kí n sọ. ẹ ah, má bínú ẹnu iṣẹ́ ni mo wà. ẹ ṣe sọ ẹ pẹ̀lú mi o àtàwọn ọmọ. wá gbọ́. I'm sure you're okay. Did you get? See, am I not supposed to be doing that? Wọ́n lè kàn mo ní kí n sọ fẹ́ kí mi lè wà lọ́wọ́. Kí ló dé? Ó dẹ̀ mọ́ pa à ń pípẹ́ fún pẹ́fúmánsì. kan tó fẹ́ lọ ṣe ń mi okay how many days ló fẹ́ láàrin four five days máa dé padà. four five days nǹkan tó pè ẹ́ nìyẹn o o mọ̀ pé tó o bá ti bá a ṣe dress and tech o ò ní perform nìyẹn. ẹyin tó yẹn náà mo yẹ fẹ́ sáré lọ. good ó dàbọ̀. dáàbò ṣe máa ń ṣọgbẹ́ pé wọ́n rọ̀ síta tó kẹ́ hmm? eh, síta tó kẹ́ same síta tó kẹ́. síta tó kẹ́. níbo ló ti gbọ́. mo gbọ́ lẹ́nu ìyàn kan ni. Ah, ah. ta lè nù. No? mi mọ ẹni eh, díẹ̀ náà ló kàn ṣàlàyé fún mi ní ṣá. báwo wá láwọn gbòǹgbò báyìí. mi mọ ooo báwo ṣe lè kún ta. èmi ni èmi ni mo ní kó má wà. bọ̀kúndé tó ní kó má wà. Hmm, ilẹ̀ ti ṣúná màá tún fẹ́ bọ̀dà ẹ̀. mo wá lè lọ well mom it depends on the way I feel in the morning No, máa decide be a mo cause the máa no, náà kò ṣe pé mo ní much láti ṣe I don't really have much to do at work. Um, excuse me mom. Hello, Lekan. Um, thank you very much. I'm fine. Oh no, don't bother má wọ̀rẹ́ o ní láti wá wò mí tí mi bá ti wá wàá rí mi ok <laughs> ẹ ṣé gan I really do appreciate it take care of yourself take care of yourself bye. <coughs> What? Mom! Who was that? Oh. To mo wà very sure pé ọkùnrin ẹni tó pè é. Ṣé ẹ ni? Ọ̀rẹ́ mi kọ́. So is he. Mommy. Okay, is this somebody I know? So. Almost okay. Almost okay. You're no longer a kid, you know. Àgbà náà ló ń dà yìí. Almost okay. Tọ́mọdé bá tó lọ́kọ máa ń lọ́kọ ni Mommy. Yes. Mo fẹ́ lè sọ in recent times mi rí invite anybody wá sínú I mean a guy. Why are you saying all this? just because of one call. Am I not making sense to you? Mom, please. Ṣé ètò ah, Oh, please, Mom. When ah, wọ when the time is right. Ẹ sáré sọ. Sorry, Mumbai, so it's about time. Okay. All the good guys will be taken now before you know it. Seriously. Ìwọ ọmọ yìí, o ṣáà máa ń dá mi lọ́rùn. Aṣọ tó máa ń wọ̀, bó ṣe máa ń múra, àti bó ṣe máa ń rẹ́rìn. Ó yá, tó fún mi lẹ́rìn yẹn kí n kò jẹ. Ẹ fọ́ ni, ṣẹ̀rí, ẹnu òpùrọ̀ kò kí ń ṣẹ̀jẹ̀. Bẹ́yìn ọkùnrin tẹ ṣe máa ń sọ fáwọn obìnrin nìyẹn tẹ bá ti fẹ́ parọ́ fún wọn. Ah, ah, èmi yàtọ̀ ìgbín tẹnumọ́gi ògún lọ̀rọ̀ tèmi sórí tí n bá ti ń jẹ báyìí máa tẹnumọ́ ni máa farabalẹ̀ pẹ̀lú ẹ̀ àfìgbà tí tí nǹkan máa ń jẹ yẹn tó bá sọ pé òun òun kò lẹ́rùn ti dégun ẹni máa tó sọnù. ìyẹn náà dáa ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé tẹ bá ti fẹ́ bú ọ̀gẹ̀dẹ̀ jẹ báyìí òun lẹ máa ń sọ̀rọ̀ tútù tẹ bá ti wá bú ọ̀gẹ̀dẹ̀ jẹ tán ìgbà yẹn lẹ máa mọ̀ pé ìdí ọ̀bọ ò dáa ojú ọ̀bọ ò ṣe rí. àìmí yàtọ̀ sórí fígọ yìí ó níbi tó wà lọ́kàn mi ojú ẹ ó níbi tó dúró sí lórí mi ṣé wàá rí bó ṣe máa ń rìn pa òun wù mí jù ó ń dá mi lọ́rùn. fọ́ọ̀nì ẹ wò tí bá ṣáà ti rí báàgì sí iwájú bẹ́ẹ̀ ẹ jẹ́ kí èmi bọ́lẹ̀ alẹ́ tó máa ra létà. ẹ ò dá mi báyìí. ibi báyìí ìgbékèdè wa gbé ẹ lọ lé lórí ṣùgbọ́n <laughs> tó bá kúkú tọ̀ wò tó bá tọ o ẹran tọ́ka bá fẹnu sọ níta wa ẹnu ọ̀ká báyìí ló máa kú sí. iyọ̀ náà ni gbogbo ẹ̀. Ah, ah. ọlọ́run ò ní fi tó kòrò sáyé wa. ó dàbọ̀. now i want you to confess kí ló ṣẹlẹ̀ láàrin ìgbà tí. ẹ̀yìn iwájú ta ló you want me to play? your head off? i will blow your head off. is that okay? so that's it. ẹ ẹ má sọra ẹ nínú táyọ̀ díọ́lá tá a bá ti bẹ̀rẹ̀ báyìí méjì péré ni mo ṣe ilé márùn-ún tó ìyẹn ó wà òkú wa kò sí káàsì kì í tẹ́lẹ̀ ń gẹ̀yẹn tó ọmọ kan ṣe tó láàárín wọn máa ń kú lóko ọ̀sẹ̀ kan ẹ̀mẹ́ ni péré fi kú ní ẹ̀ẹ́rin ni ó lè ti jáde. Go, take off! Very wrong, Kenya. This one What about Sandra? Ah! Very very very very She's under So it's a multi-level over. Back home, put it back in Papa. Wọ́n sọ náà wọ́n lọ gbó náà. Wọ́n ní kò sí ọmọ náà tó bá ti di ojú ẹ̀ báyìí. Wọ́n ní ojú ẹ̀rù láti àgbà ọlọ́run flow pọ̀ ọlọ́run ọ̀kí tó flow ẹ̀ wàá ṣó gbogbo àtàmì ìtàwé ṣe wọn ló máa ń bọ́ sọ́tún máa ń bọ́ sọ́tún máa kò sí bó ṣe lè ṣe náà give it to us wọn ní bó ṣe máa ń pàtó máa ń ti sọ́tún máa ń ti sùn let's go action. That's right. Give me another tie. Uh, tie up. That's all the food Sandra, yes. Yeah, yeah. You told me about the Omo Calabar. Good. Good. Another star. Another star. That's right. Nice. Hey, you fẹ́ lò fún àìsàn tó ní ọ̀pọ̀ sí wọn. Kí ló We've been told pé your style is accountable. Give it to us. Oh, that's it. Ah! I'll kill yourself. I'll blow you. I'll blow yourself. I will blow this thing up. Kí ló sọ sí? if sọ wípé wọ́n this cow, Wọ́n lo èmi ò cows are kan. Now people, isn't this dramatic, ah, ah, Mr. Lozzy ah, serious gan o ah, ẹ jọ sí pé ẹ jẹ pé pẹ̀lú ní bóyá restaurant pẹ̀lú ẹni business day kankan. èmi èmi ah, ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí rector ni mo jẹ́ ní polytechnic state kí dẹ̀ rìnrìn mi náà kí n kú ilé kí n lọ school kí n dẹ̀ tún padà sílé ṣe rí bẹ́ẹ̀ ṣe wá ń wò mí student ọkùnrin èmi bá wọn ní wàhálà rẹ ẹ wò wọn nífẹ̀ẹ́ mi bébí pẹ̀lú mi àníkè lọ dálé ìjọsìn ilẹ̀ níbi tí mo náà sì dé ṣé wàrà àwọn obìnrin yẹn mi ń ta sí wọn jẹ tẹmí báyìí ni mo lọ. ṣé ẹ dájú anybody wọn ní gbogbo àwọn yẹn. níbo ooo ah! ẹ síbẹ̀ lẹ fi sọ báyìí ṣe rí mi ò ní opportunity láti bójú sókè láti wò wọn ta ló tiẹ̀ jogún tó gbóná ojú oòrùn bí wọ́n ṣe rí obìnrin pọ̀ pé ọkùnrin kan ló dúró dúdú ní mẹ̀lẹ̀kẹ̀kẹ̀ náà wọ̀ ṣe wá rí yẹn ó wá kéré o wọ́n ṣe ń yí mi lọ tó ń yí mi bọ̀ báyìí láì mú bọ̀ dání mú bẹ̀rù wọ́n tiẹ̀ tún wá ṣe wá rí tẹ bá wọ́n mú kámẹ́rà wọn tún fi ń rìkọ́dù mi báyìí lórí ẹ̀ṣẹ̀ tí mi ò ṣe ṣe wá rí gbogbo nǹkan tí mò ń sọ ìgbà tán rìkọ́dù wọ́n dá dùrẹ̀ sí ni ṣe oyè yín kò sí nǹkan tí èèyàn ò ní ṣe tí nǹkan tí èèyàn ò ṣe á jẹ́wọ́ ẹ̀ ṣe wá rí ẹ̀dẹ̀ mo bá yé ṣe yín sẹ́yìn ẹ bá wo íńtánẹ́ẹ̀tì wọn á ikú dé Mr. Lawson ẹ jẹ́ ká tún wò báyìí ṣé kìí ṣe pé bóyá ní grudges pẹ̀lú àwọn student kankan sá. èmi ah, a ní mi ò ní pẹ̀lú yàn ah, ẹ ṣàánú mi ẹ bá mi wò ó kí ni mo lè sọ kẹfì lè mọ pé kí ni ìdùn mi bẹ́ẹ̀ mọ àwọn tó ní íńtánẹ́ẹ̀tì tó bá náà fẹ́ gbé síbẹ̀ gan ẹni tí wọ́n rìkọ́ọ̀dù nìyẹn ẹ sọ fún wọn pé kì í ṣe mi èmi ì ní pẹ̀lú yàn ẹ wò á ní mo sọ fún ilẹ̀ pọ̀ pé ibi tí mo náà ìsìndé wọ́n fẹ́ lé ní kí n dálé ìjọsìn ilẹ̀ ní ìmú kúkú ń pa ẹ̀. ok Mr. Lawson kò sí problem bá a ṣe wáyé àwọn ọlọ́pàá take everything up oh, better and later tabali ìdíyàn máa get back sí i. kí n máa lọ ẹ lè máa lọ. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ṣe kò sí nǹkan kan tẹ lè ṣe tẹ fi lè ráwọn pípọ̀ yẹn báyìí báyìí báyìí. kò sí problem a máa take a up now now bẹ́ẹ̀ tábà wá jẹ́ pé a tún nídìí máa pè yín á jẹ gẹ́gẹ́ wa. ẹ pè mí Mr. Lonsi kò sí problem àti ẹ ti sọ wa no problem tọ́ba ẹ ti ní ìdí máa pè é ẹ lè má lọ. I need an explanation to this. Ṣọ́mọ ẹ ti ń jalè ni. Àǹtí mi, kò ṣe mi náà. Ah, mo rè é ránṣẹ́ pé tó kẹ́ mi. I beg your pardon kò yé wọn náà can't you see the semblance. I can but mi gan dey explain it I don't understand it I don't but èmi àti yín mọ̀ pé kò lè jọ mọ́tò kẹ́. then omi nìkó lákìyèsí yá Bánkẹ́ ò lákìyèsí rárá rárá ó ṣe báyìí ni à ògbọ́n táwọn àgbábọ̀ tó sọ pé ó lè ò ní jàgbà kó má ṣe olójú fèrè kó má jẹ́ pé bọ́rọ̀ ṣe rí lọ́jọ́ sí kan ṣe sọ fún ẹ. that yeah mi náà ti rò bẹ́ẹ̀ ọmọ ẹ̀gbọ́n mi it's not possible wọ́n sọ fún mi pé kejì yẹn kù. did you confirm? ṣé o fojú ara ẹ rí i ṣé o rí cups ọmọ tó sọ fún ẹ imagine look at yourself o ò rí sí fún mi because you never did hey Bánkẹ́ wo tí ojú bá ń pọ́n ni tí ìyà bá ń jẹ ni ó yẹ kíyàn mọ nǹkan tó ń torí ẹ̀ o my dear abẹ́tà kó ti ti gbé ìgbésẹ̀ ńsìn kó tó di pórúkọ ẹ máa bàjẹ́. Eh, ìwà ìbàjẹ́ o ó ti di tọrọ fún kálẹ̀ o láwùjọ wa. A push a push a push dada ada ada. madam a push a push yeah ẹ try more ẹ try more DSC, DSC. sorry sorry you can do better ma oya díẹ̀ DSC, díẹ̀ ma A push yeah yeah eh, eh, ẹ try see ẹ try see more more more. oh thank you congrats. madam ẹ jọ̀ọ́ ẹ máa láti cooperate pẹ̀lú mi ṣe ti gbọ́ ma ó sì kó ẹyọ kan bọ́lẹ̀ relax dẹ. ọmọ máa try ẹ bí ọmọ wà fún mi push ẹ push dáadáa ó kù díẹ̀ ó kù díẹ̀. madam ó yẹ push ẹ push. Uh. Yeah, thank you ma ẹ push ẹ push dada ada ada ẹ push ẹ pele, ma ẹ pele. ẹ pele. ẹ push ẹ push. A try harder A push. báwo lára yín. feel much better ẹ ṣe mi ì mẹ́tì ìrọ́kàn mi dọ́tọ̀. Ah, ah, wọ́n dẹ̀ṣẹ̀ kú obìnrin ni wọ́n pẹ́ dáadáa ń bì bọ̀ ẹ̀ sún lọ́wọ́ ń bá ẹ̀ oh, bọ̀ wọ́n náà wọ́n ní pẹ́ padà wá wò yín ẹ̀ dẹ̀ ṣọ́ọ̀bù kù sí wọn kò tó ṣe yín. Oh, àwọn ọmọ mi ń kọ́. Ah, wọ́n wà wọ́n wà lálàáfíà. ìgbà wo mo máa rí wọn. Um, very soon àlàáfíà ló wà kò sí nǹkan tó ṣe wọn ẹ ń fẹ́ kẹ́ rest dáadáa ni kẹ́ tó lọ wò wọn. ẹ relax. Eh? ẹ má wọrí problem kékeré kankan wà ní tó mo ti jẹ́ kí ọkọ yín mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ kò sí wàhálà ń bẹ̀ ó dẹ̀ ti ní kò sí problem pé àwọn máa explain fún yín tí àwọn bá ti rí yín torí ẹ̀ lọ sọ pé àwọn ò ní pẹ́ padà wá bára yín. ah madam ẹ máa ní láti take heart ni nǹkan tó ṣẹlẹ̀ kò ṣe nǹkan tó really le but àdùsọ̀tún àdùsọ̀sì alus kan nínú àwọn ọmọ rẹ̀. kí lè sọ. madam má bínú a ní alúùsì kan ní inú àwọn ọmọ ẹ ṣe ti bọ <sighs> ẹ wò ẹ má bàrà jẹ tíkà tíkà am um, nọsọlá túnjí take bp wọn nǹkan tó bá ti read wá bá mi lọ́fíìsì so oògùn tó bá yẹ ká lò fún máa lè fún ẹ láti wá lò fún is that okay. Yes, Osman ẹ ṣe ṣe kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sọ́mọ́ mi tún máa gbẹ́ fọ́lọ́run rẹ̀ ipòkípò tẹ́dá bá ti bára ẹ̀ nílé ayé kí wọ́n máa dúpẹ́ ẹni ọlọ́run ní jẹ́ ká rí irú ẹ̀ mọ́ wà á dúpẹ́ fọ́lọ́run pé àwọn míì ṣì wà ńlẹ̀ tó ṣe pé bí a gbogbo wọn náà ni ọpẹ́ náà la máa máa dú ṣe ti gbọ́ ẹ̀pẹ̀lẹ́ máa ẹ má gbé yẹn sọ́kàn o ṣe ti gbọ́ máa ẹ̀pẹ̀lẹ́ máa ẹ̀sìn máa dúpẹ́ fọ́lọ́run rẹ̀ o ṣeré tẹ bá rí nìfẹ́ mọ details about wọn ẹ máa ní láti rí md wa nìyẹn. mi ì máa láti rí md wa n kò ní md wa. Ah, ọ̀ sí lára mi sí. bí ìgbà wo ni màá wá di ìgbà wo gangan ni mo lè rí wọn. Ah, mi ì lè sọ precisely ìgbà tẹ máa rí wọn torí wọn travel. oh god oh my god. sorry sorry ẹ máa tó dé ok madam ẹ jọ ẹ ṣe favour kan fún mi ṣe lè fún mi ní nọ́mbà wọn. why not i can ṣe that for you. ah ẹ ṣe ẹ ṣe zero. oh okay sir okay sir right away. dr Látúnjí ah, ó ti pẹ́ díẹ̀ tí dr Látúnjí ti kúrò nínú ilé yìí tí kò sì sọ fún ẹnìkankan tí kò kú ẹrù ẹ̀ even èmi tí mo jẹ́ láńlọ́ọ̀dù ẹ̀ kò jẹ́ kí n mọ̀ nígbà tí mo retí ẹ̀ títí tó fẹ́ẹ̀ tó ọdún kan ni mo tó lọ fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí kí àwọn ọlọ́pàá tó wá bá mi páàkì ẹrù ẹ̀ kó nínú ilé. ẹ ṣe sá ẹ ẹ má bínú sá o ẹ jọ sá mi mọ tẹ bá lè help me kẹ fún mi ní contact mi mọ ẹni tẹ mọ mọ wọn rárá tí mo tẹ lè lọ bá tó máa lè sọ fún mi pé kébí báyìí pàtó ẹ jọ sá there's just any contact at all mo really appreciate it. Hmm. contact. bẹ́ẹ̀ni sá. Hmm. Dr. Latunji mi ò mọ ẹnì kankan mọ́ fún bí ọdún márùn-ún àbí mẹ́fà tó fi gbénu léyìí mi ò rí any one of his relatives tó wá wá sínú léyìí rí mi mọ bí a ṣe lè rí lẹ́yìn ọdún méjì tó ti kúrò tí a ò rí mọ́ ni mo tó gbọ́ information from a reliable source pé Dr. Latunji ó ti relocate sí America. America. America ni mo gbọ́ pé wà. Oh my God. Oh my God. Even doctor tó jẹ́ MD hospital ẹ̀ níbi tó gbé ti ṣe last tójú ẹbí báyìí fún yín mo jẹ́ kí dókítà náà mọ̀ létà wípé mo ti gbúròó dókítà Látúnjí sí Amẹ́ríkà. <sighs> so MD ni mo pè àwọn ni wọ́n fún mi ní address tí wọ́n mọ̀ tó gbé last and I went there bá landlord bá ah, landlord ní ọlọ́pàá ni àwọn fi kó ẹrù ẹ̀ tó kù síta gbà táwọn rí títí táwọn rí. why. I don't know wọ́n wá ní after a long while làwọn ṣẹ̀ṣẹ̀ gbé pò ti relocate pò relocate lọ sí US. Dear, I'm just fed up. I am fed up. how are you my dear. Yes, a ti ṣetán sir. ẹ ti parí gbogbo ẹ. bẹ́ẹ̀ni sir. okay sir. you can go. ọ̀rẹ́ ẹ ṣe nǹkan sir. Ah. ó dà ọ sir. ẹ o. sir. wa. yes sir. Joko, inú mi máa ń dùn sí ẹ tí n bá ti rí ẹ. ẹ ṣe nǹkan sir. mo ń ṣàkíyèsí ẹ láti bíi ọ̀sẹ̀ mẹ́ta sọ́sẹ̀ méjì tó ti ń bá wa ṣiṣẹ́ ń bí mo rí pé ó máa ń ṣiṣẹ́ mi takuntakun ni. Ah, ẹ ṣeun sá. ó dẹ̀ ọ̀hún surprise mi mi dẹ̀ ṣe wáyé téèyàn bá ń bá mi ṣiṣẹ́ mi dáadáa bí mo ṣe fẹ́ à ah, ó ti di dandan kó jèrè mi o ìyẹn mi pé wọn náà máa jèrè mi. mi wàá nífẹ̀ẹ́ kó yíwà padà kó bá lè jèrè mi gẹ́gẹ́ bí mo ṣe sọ. ẹ ṣé mo dúpẹ́ sá. Ah, ó dàárọ̀ sá. ẹ bọ̀ má ti lọ. Eh. <coughs> Bá bọ́sà kò tí ì tó time fún mi láti gba sálárì mi sà. <coughs> Gbà <coughs> ó fọ́ ni o ta ló ń bẹ sọ̀rọ̀ sálárì mo kọ̀ fún ẹ pé kó fi ṣe weekend ni. Ṣé ìwọ mọ̀ pé ọmọdé tó bá mọwọ́ wẹ̀ ó ní láti bá gbàjẹ́ ni. Eh, but at the same time owó ẹ̀ ju salary mi lọ sà you can go. thank you sir ẹ ṣeun sir. ẹ eh, bí wọn ọgá ṣe rí nìyẹn eh? kò sí iye tí wọn lè fún ẹni tó bá ti nífẹ̀ẹ́ sí. wọ́n jọ mí lójú gan-an ah! wọ́n jọ mí lójú mi ìrírú ẹ̀ láyé mi jọ tí mo ti rìn ilé ìwé tó ń fún mi ó ti mú sílẹ̀ ṣé má pàrọ̀ fún yín eh. ṣé láti orí mo ti rìn ilé ayé mi tó ti bí mi sílé ayé tí mo fi dàgbà sí tí mo dàgbà dé eh. mi ti rí èèyàn bíi tiwọn rí eh. mi rí rí ha ẹ wò ẹ mọ̀ pé ẹni tó bá mọ̀ mọ̀ tó fi owó ẹ̀ tó fi báyàn ṣeré ó lè fi àwọ̀ ẹ̀ báyàn ṣeré ha cause owó àti ìyàwó mọ̀ pé wọ́n wà important ní ayé ẹ̀dá gan. ó mi. àmì ah, believe ẹ̀ mo ti ọkọ ẹ̀ fún mi mo ní ah yes sir owó ẹ̀ ò tọ́ sí mi ẹ má fún wọn ní àá ah, ah, máa lọ máa lọ yóò fún ìgbà ọ̀gá ò mọ̀ láì dáa ẹ wá gbọ́ ẹ̀yin ní kí n má kọjá yàrá yín ẹ wo ah. tọ́gà bá ti nífẹ̀ẹ́ yín tán gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó dáńtọ́ tó mọṣẹ́ ẹ̀bí iṣẹ́ wàláhì wọ́n lè fún yín lọ́kọ. lóòótọ́ wọ́n lè fún yín lé ọ̀gá ò mọ̀ láì dáa ó kéré nù kátọ́gà lè ṣe ó kéré gan. ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ ọ̀gá lè fún mi ní mọ́tò. n ò ṣeré. àti ilé kọ́dé òbí sùsùsù kọ́kọ́ ni gbà ó kọ́kọ́ mọ́tò ni ló máa lo. Ah! wà láwọn lè fún yín ah! kò sí ẹ wo ó kẹrin nǹkan tó ga lè ṣe fún. hello ẹ ẹ ẹ look èmi ti sọ. a ní owó yẹn federal government fẹ́ compensate wa ni. yeah. Uh, You know. You know the contract is three hundred and fifty million a dẹ̀ ti fún eh, leader a ti fóun ní fifty million sórí three hundred tó kù yìí lábẹ́ fáwa ni yes eh. no kò sí contract táwa fẹ́ execute lábẹ́ ni yes àwo ni oh. a execute contract kankan a máa pín owó ni ẹ kí ló kọ́. owó owó wá owó owó àgbẹ̀gbẹ̀ òdodo ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìkàwọ́ ọjọ́ wa kọ́kọ́ gbẹ̀ gbogbo ẹ̀wà gbẹ̀ wà ẹ̀kọ́ ẹ̀wọ̀n kí ni tá a ṣe ètò ẹ̀jẹ̀ ká mọ́kó tá a ṣe nítorí ẹ bá fẹ́ máa ṣe fún yín wà ẹ̀jọ̀ ẹ ṣàánú wa ẹ wò ẹ tún wọ ọmọ ọlọ́mọ ẹ jọ kí lè ṣe ẹwà ẹ ṣàánú wa. chief ẹ fẹ́ mọ nǹkan tẹ́ ṣe. yes. ẹ máa bọ̀ fẹ́rẹ́ sí. ṣe máa ń tún náà lẹ́nu lẹ̀ ẹ́. ẹ tún ẹ tún mọ́lọ́mọ́ ẹ tún. please ẹ̀rọ ẹ̀ ń béèrè lọ́rùn pé kí lẹ ṣe. béèrè. ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀ gbọ́. kí ló ń wájú yẹn. pen and clean sheet yà máa sọ fún yín táyà yín bá ń jà. I need your account detail on that sheet right now. Right now. Account details. Mako, Mako, Mako, Mako. Makoa, Makoa, Makoa, Makoa, eh, Makoa, Makoa, Makoa, Makoa, Makoa, eh, Makoa, Makoa, Makoa dáadáa. Ah. Eh. Mo ti kọ́, mo ti kọ́. Yeah n ti kọ́. chief ti a single number o worse tó bá miss níbẹ̀ yẹn. yẹ́n kò sí. kò ní pity yín rárá. kọ́mi ọkọ n ti kọ́ n ti kọ́ àti ẹ̀tọ́ ọmọ ọlọ́mọ ọ̀lẹ́ ẹ̀tọ́ ọmọ ọlọ́mọ náà lẹ́ẹ̀jọ́ ọmọ ọlọ́mọ ni ẹ̀tọ́ ń túlẹ̀ ọmọ ọlọ́mọ ni ìṣàlẹ̀. one. Nice one. Look at me. Hey! Look at me! Orí kò lè ní ẹ. I mean, how do you sleep at night? knowing fully well that millions, billions of people are out there living in abject poverty. ní nǹkan tó yẹ kí ẹgbẹgbẹ̀rún àwọn ènìyàn máa fi ṣe ìgbádùn láàrin ìlú òun lẹ́yìn ẹ̀yin kan kóra yín síbi kan tẹ̀ ń dájẹ́. mo tiẹ̀ ti realize wípé o wà lára àwọn tó ń jẹ́ kí iná ṣe ségesège láàrin ìlú. look here. I'm going to ask you a favor. You have a choice, though. But I will advise you do as I say. <laughs> Is that okay? <laughs> now, wàá transfer twenty million naira láti inú account ẹ sínú account mo máa fún ẹ What? Is that okay? twenty million. Shoti Akin. Very much ready. して強火にThat's it. Do as I say. Account number to my transfer was in here. you think I'm a kid? <laughs> nice one. Nice one. Ah, I like that. Very nice. What is sọ náà wọ́n ní ọlá gidi go? What any oak in berry í But I, Rocky B, would let you know that I am always, always ahead of my game. Okay? Hello, babes. Hello ṣó ti wà pẹ̀lú ọmọ yẹn. yes ó wà pẹ̀lú mi bí. right snap picture kó send it immediately. no problem. waiting. right away right away. good. twenty million àwọn ilé rẹ̀ pa. ǹjẹ́ come stay stay stay. Yeah. obi obi smile. like this. Hi, girl. <laughs> Cute little girl. That, that's my daughter. That's right. Romola. and have every power to give an order right now, Pekopa, if you don't cooperate. No, no, no, no, no, no, no, no, no, look, look, Mashi Kotapeo, Mashi, Mashi, do it now, uh, now. Correct your name. Oh, okay, beware, Abi. Yeah, click enter. Enter. Confirm. Nice one. Well done, guys. Now, isn't this dramatic? Isn't this dramatic? This whole thing, isn't it dramatic? XY XY. wọ́n rí ọ̀sẹ̀ sí òrò. Mr. Wọlé kọjọ́ mẹ́ta o. Àwọn ni ẹ máa. Àwọn fámìlì ńkọ́. Adúpẹ́ náà Ọlọ́run. Um, chief náà ńkọ́. Àlàáfíà náà wà. Mr. Wọlé. Mà. Ẹ lè rò pé Chief ló fún yín ní ṣẹ́ẹ̀kì yìí mi ò rò bẹ́ẹ̀ màmú ṣọ́ ni àwọn náà fún mi kí n gbà. but owó tẹ fẹ́ gbà yìí tó yẹ pé chief ló fẹ́ gba twenty million yìí fún ara wọn ló máa wá. ẹ wọn kàn ní kí n wá this time around náà ni ẹ bọ tí ẹ bá believe mi kò sí problem ẹ kàn lè mú fóònù kẹ pé wọn ẹ lè confam lẹ́nu wọn. ṣé wọ́n pè ń bínú ṣá. wọn mi ò bínú àbínú kẹ́ ẹ ṣiṣẹ́ yín ni mà <laughs> mi ò bínú. Ah ẹ kàn pé wọn kẹ confam lẹ́nu. torí pé ẹ ti gba àwọn gba owó tó tó yẹ torí ẹ ní fẹ́ fi confam. nínú hmm, kò sí problem nínú go ahead ma àbí. action. chief bí mo ṣe ní kẹ̀sì sọ ní kẹ̀sì sọ. ah manager. àìkọjọ mẹ́ta àwọn family kan báwo ni ṣe é mr owólé wà ń bì mo kàn ní kí n confam twenty million naira tẹ́lẹ̀ kí mr owólé wá gbà ní. yeah yeah yeah àìmí ni mo ràn so ẹ bá mi kó yẹn fún un a fẹ́ sáré fi ṣe nǹkan kan ṣáàdì ni. ok ok ẹ̀yin lẹ́ràn o. ẹ ṣé mo dúpẹ́ àwọn ọmọ ń kọ́ kò sí wàhálà tó máa rí ilé tán. ẹ ṣé sir thank you sir. ẹ ṣé. nice one congratulations well done musa wọn ni ẹ má bínú. àná ah, mi ò bínú wa. iṣẹ́ wa là ń ṣe ṣe ti gbọ́ ẹjọ́ nítorí ọlọ́run ẹ má bínú. no mi ò bínú i swear <laughs> mo understand. ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀. all right owó yẹn àtẹ̀yìn okay yọjú sí mi lọ́fíìsì ah okay I'm expecting. Hello. Wow. Dawn. Nice one. Nice one. Bólórí ṣe ń hùwà ibi lára ìlú ṣe ti wọ́n. Bólórí ṣe ń hùwà ibi lára ìlú ṣe ti wọ́n. Àwọn aṣèbàjẹ́ máa mọ̀ tóun kógun jà ìyá kógun jà ìlú. Àjẹlójú onílé o. You can't believe àní òfẹ́ gbọ́ àlẹ́ mi fúnra mi gan celebrate nílé mi ṣe wáyé ọlọ́run ọba mi expect ẹ o pé wọ́n lè san àmọ́ àtọ́sán yẹn seventy percent in advance pé after gbàtà bá tún apáṣẹ àmàgbà ìtúkù pé ó dà kó burú ẹ̀kọ́ gbélé for take off ẹ̀tẹ́ bá dẹ̀ parí iṣẹ́ káwá ẹlẹ́dàá gbọ́ wo ó call for celebration o òótọ́ ni ah mo gbọ́dọ̀ já ẹṣin tuntun ah tí mo gbọ́dọ̀ o ìyá gan-an mọ̀ fún fúnra rẹ̀ gan-an ti máa wò pé kí ló ṣẹlẹ̀ báyìí. Eh? Dad. Yes, my dear. But why? Why what? Irú àlájá ìjà tí wọlé lé alone. I rebuke this. Ọlọ́run ọlọ́dún èmi ò ní jẹ́. Ọmọ mi ò ní dojú ìjà kọ mí. Yes, sir. Yes, sir. All right, sir. I, I, I will just... Ah, Jesus. Ah. Sir. Jesus. You, you come, sir. Get out here! Get out! Sir. ti wá láti wá ṣe gbogbo nǹkan tí mo tèmi àti ìjọ discuss ẹ. ok ma one second. This five million is for the SOS motherless babies home. Okay. This other one is for the children with autism. And this last 5 million naira is for the two twelves we just discussed that last week. Tèmi àti Angel discussed. Okay. okay. Someone might máa include àwọn náà sínú Please. Ben, ni gbogbo checks yẹn ni mo ti open pẹ̀lú orúkọ tó láwọn máa fi gbà. Okay ma. Ìyá kò bá mi deliver on time kẹ́lẹ́ get back sí mi. Màá jíṣẹ́ gbogbo ẹ̀bẹ̀ ṣe fún mi. Sorry ma. Are you sure you're okay now? Yeah. Okay. Thank you very much, bro. God bless. kíyèsí àwọn ọkọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ what's been I'm sad. I'm sad. Firstly, jẹ́ kí n béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀. Jọ ṣé ó dáa kí èèyàn fi kó tún fi funfun díẹ̀ kó tún fi ṣebọ̀n kó wá di ìgbà tí ó ṣetán tó fẹ́ tọ́sẹ̀ láti máa jẹun kí ìṣòro wá dé kó máa ro jẹyẹjẹ. àyàn ṣe nǹkan tó da ọlọ́run jẹ́ ká irú ẹ̀. <sighs> àtibáde kọmíṣánná pè mí ó fún mi ní seven days láti crack down ọmọ tí ó ń pèrè ní rọkí bíi tó ń dà lórúkà kiri We learn in seven days mo gbọ́dọ̀ lè arrest ẹ for else I'm in trouble. Daddy, I'm very sorry about your situation. The truth of the matter is, Ain't gonna deserve at one remote away. Daddy may not deserve àti wà sad. that's right. It's okay. You know. you see láti ìgbà tí mo ti wà ní secondary school ni must fall in love with heart but my father denied me that ìròmí ló lérè òṣìbàtà ló lòdò àwa ló lérè o ẹ̀yà wá wòrán àwa ló lérè o ẹ̀yà wá wòrán òrèbè ló níjó ìròmí ló lérè òṣìbàtà ló lòdò àwa ló lérè o ẹ̀yà wá wòrán òrèbè ló níjó ìròmí ló lérè òṣìbàtà ló lòdò àwa ló lérè o ẹ̀yà wàwòrán àwa ló lérè o ẹ̀yà wàwòrán àwa ló lérè o ẹ̀yà wàwòrán. ibo bá wọ ìpín bàbá jọ bí ìrèrè bá wọ àrán bàbá ẹ̀wò kí àwọn bàbá wọn kó wọ àrán kó fi dá tòkè tilẹ̀ káṣọ wa tán lé aláṣọ ẹ wo bí alágẹmọ wa bá bọ́ ságbo gbogbo aṣọ wọn ló máa wọ̀ kárí kárí hmm. torí pọ̀ ọ̀rọ̀ tiwa kòkòrò ṣèdí wúkẹ́ni wá. <laughs> bẹ́ẹ̀ ni ṣẹ̀rí ẹ̀yìn tó bá di ìgbà ijó lébi òkè ṣẹgbẹ́ ọlọ́jẹ̀ tó kù hmm. tí mi mọ́ tó kẹ́ oníbàdíjó bá sì wà láàrin yín o ah, wọ́n á ríran wò wákàtí lọ́wọ́ wòran torí gbogbo ojú wọn la máa jó tán hmm. gbogbo ara wọn la máa gbà tó pa wà gangan báyìí lóníjó. lóníjó. <laughs> bọ́túkẹ́ eh, come to think of it ṣé dáàdi ò ní ṣe bọ́yìn ṣe the last time yẹn ṣá. Ah. dáàdi. àbí kí ló ní mo sọ. Ah, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ló sọ náà sọ eh. ó parí pípa láti one o'clock kò dẹ̀ gbójúgbóyà after six or roughly six thirty now ló wọlé bọ̀ mi. bolo ya sí. i'm sorry dad wọ́n lọ bí ọ̀hún tó wà lẹ́gbẹ̀ẹ́ bí tàti ṣe exam wọ́n ṣe stage play ń bẹ̀ so mo lọ wo performance. stage play ọlọ́wọ́ performance wọn àbí. state play yẹn ó important ju èmi lọ ó dẹ̀ mọ̀ pé màmá ẹ̀ ò sí nílé àbúrò ẹ̀ ò sí nílé ó fẹ́ kí n wo kitchen fúnra mi kí n lọ dáná rí. no dad i'm sorry. mo sọ fún ẹ pé ohun tí òun wí ohun tó ń pè ní tíátà àti ẹ̀kọ́ yẹra fún bẹ́ẹ̀ so ibẹ̀ yẹn ló lọ. that's good. èṣìṣẹ́ ti di lẹ́gbọ̀n sí òun ẹ̀dá kankan ò lè sọ ṣe mọ̀ pé ó ti ṣe tiẹ̀ sìn there's no be a time tí o máa ní mi mi ò ní dẹ́ lóhùn. my desire my first love what I have passion for yeah ohun tí mo fẹ́ ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ àkọ́kọ́ yìí. ń gbọ́ màmá ẹ sọ fún mi pé wọ́n ní ìwọ fẹ́ change kúrò ní medicine lọ sí theatre bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni mo sọ fún wọn. ọ̀rọ̀ tí mo gbọ́. nǹkan tó ṣẹlẹ̀ gbọ̀ngàn ni pé actually mo sọ fún yín tẹ́lẹ̀ sà pé dátà gbọ̀ngàn ni mo mo mo fẹ́ láti ṣe àmọ́ yín náà lè insist pé medicine yẹn ló dáa but sir láti gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ lectures it's very boring in fact you ò really understand nǹkan tó ń kọ́ so that doesn't make me happy I mean, they're very disappointing so more wá fi pé tí n máa do better sir i don't even mind going back to write jam. you are not okay. daddy. i said you are not okay at all. Tókẹ́. Ah. agbámọ̀ máa ń gba nǹkan lọ́wọ́ èèyàn náà ó gbójú gbóyà mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ìdẹ̀ni bẹ́ẹ̀ náà ni lóòótọ́ ó ó fẹ́ sọ̀rọ̀ di aṣẹ́wó àbí. Eh, no no no no no no daddy. quiet. sorry sir. má kí n gbọ́ ha lẹ́nu ẹ níbi tó wà yẹn mo má ẹ̀ láti náwó ẹ̀ má nù ẹ̀ apẹ́ akán wọ́n á tẹ́ ẹ báyìí má dún ọmọ àtúntẹ̀ so o fẹ́ kọ́kùnrin lè máa gbé ẹ kíntàn máa gbé ẹ kán máa jù ẹ lẹ̀ káàkiri you want to be famous àbí. no dad. àwọn yìí ò ní tẹ́ lọ́rùn mọ́ wàá lọ ra kíní jọ̀gọ̀jọ̀gọ̀ tó máa fi ń para yẹn wàá ló fẹ́ pupa sí i ọba má sọ pé o fẹ́ rè tíátà àdúrà kan sọ pé àmú fẹ́ upgrade aṣẹ́wó tí wọ́n mú fẹ́ máa ṣe ni. mama keep quiet. gbọ́nà tíátà àti yẹn wọ́n fi ń yànyàn kan fi sí orí president àbí wọ́n fi ń yànyàn kó di governor wọ́n kàn ń béèrè ni o. I may be wrong try láti sọ fún mi bóyá gba nǹkan yẹn ó ṣeé ṣe. wàá wá ba orúkọ tí bàbá àti ìyá tèmi tí ìgbà tó tún gbé mi náà sílẹ̀ tí ò bàjẹ́ rí wàá stay ni. tó bá ṣe é pé ọmọ tó ká abẹ́fẹ́ àdé tèmi ló wà níwájú mi I don't think so. ó dà pé màmá ẹ̀ ti sọ fún ẹ pé kì í ṣe agbógun lóko ló ń bí ẹ fún. Ah. tí ìwọ bá wá tó tẹ́pẹ́ mọ̀ wọ pẹ̀lú màmá ẹ ni you can go ahead. iṣẹ́ ọmọ fẹ́ ṣe ṣóun lòwò ọmọ òun lòwò ọmọ yéyé ó dẹ́sẹ̀ you just try. iṣẹ́ ọmọ bá ń ṣe ìrànlọ́wọ́ òbí ló ń tọrọ o. ọmọ tó kẹ́ tó kẹ́ tó kẹ́ tó kẹ́. <laughs> Listen to me. Just listen to me. láti gbà yẹn ni dáàdì mi ti fa nǹkan ìdùnnú mi mọ́ mi lára. wọ́n pa nǹkan tó jẹ́ tó ń fún mi ní ayọ̀ wọ́n pa mọ́ mi lára bá mi ò jẹ́ kí n ṣe nǹkan tó wù mí wọn ò jẹ́ kí n ṣe nǹkan tó dùn mọ́ mi nínú which is being the art world come on being an actor does not change one's integrity as a matter of fact actors dàbí òjíṣẹ́ ọlọ́run ni tí ó ń lo ọgbọ́n ìmọ̀ àti òye tí ọlọ́run fún wọn àti èyí tí wọ́n kọ́ láti fi tún àwùjọ wa ṣe ní oríṣiríṣi ọ̀nà. àwọn òbí a máa nígbàgbọ́ wípé àfikún ọmọ jẹ́ dókítà lọ́ọ̀yà ẹnjìníà what have you nìkan ló lè ṣe kó tó lè jẹ́ èèyàn pàtàkì láwùjọ. no no a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn actors léni tó jẹ́ wípé ṣàṣà ní nǹkan tó máa ń náwó sí láwùjọ tí ò ní tẹ̀ wọ́n lọ́wọ́ so what are we saying fine I appreciate everything my dad has done for me or better still everything he wanted me to be in life yeah doctor fine but. I am not happy. I am not. I love to be an actor. Yeah, um, it's okay. I heard all you've said, but you see, ìgbà tó máa wọlé lẹ́ẹ̀kan tó bá mi tí mo dorí kodò ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ ò ní wípé kì í ṣe bet you that. So, me ò correlation between what causes my sadness and all you've said. Gbogbo àlàyé tí mo ṣe fún yín láti nǹkan tí mo ti wọ bíbá yìí. Ó dá lórí wípé kò sí ọjọ́ kan nílé ayé tí mo jí tí mo dẹ̀ rántí wípé ohun tó ń wù mí wọn jẹ́ kí n ṣe tínú mi ò kí n bàjẹ́. tẹ bá gbọ́ rọ̀kì bíi lọ́tún rọ̀kì bíi lọ́sẹ̀ èmi tí mo jẹ́ bẹ́ẹ̀ mo wà wájú yìí. yes. tókè. Okay. that's right sir. mo mọ̀ ń disguise ni mo dẹ̀ ń ṣe gbogbo eléyìí láti máa fi bà bàbá mi nínú jẹ́ àti láti jẹ́ kó mọ̀ wípé gbogbo nǹkan tí wọ́n jẹ́ kí n ṣe pátá ni mo lè ṣe kódà ju ibi tí wọ́n lérò lọ. Soon I know I will be arrested. When I'm taken finally. in the room me. when you get to my room open the wardrobe you will see a forty-eight laws of power textbook open it you will see a DVD <sighs> this is me. Ah, it's okay. ìfẹ́ àkọ́kọ́ ohun tó wù mí ohun tí mo fẹ́. ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ àkọ́kọ́ ohun tó wù mí ohun tí mo fẹ́. My desire, my first love, what I have passion for. My desire, my fourth love, what I have passion for, yeah. Ohun tí mo fẹ́. Ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́, yeah. Ohun tó wù mí, tó wù mí, tó wù mí, ohun tí mo fẹ́ ní pẹ̀lẹ́ sà. ó jàre ẹkú ṣẹlú wa. ẹ̀rọ sà. gbogbo lé nǹkan. àlàáfíà ni wa. madam náà bèrè mí lánàá náà. torí ẹ̀ náà ló jẹ́ kí n wálé ni. ọ̀rẹ́ sà. ìgbà tí mò ń ṣe àwọn àkànṣe àdúrà kan ẹ̀mí ọlọ́run wá fi ìṣípayá kan hàn mí ìyẹn lórí àwọn èso yín most especially àkọ́bí yín tó kẹ́ ẹ̀mí ọlọ́run ni kí n sọ fún yín pé ní gbogbo ìgbà tó bá ti fẹ́ ṣe nǹkan níwọ̀n ìgbà tí nǹkan yẹn bá ti wù lọ́kàn ẹ gbọ́dọ̀ di lọ́wọ́ láti jẹ́ kó má ṣe torí pé nǹkan tó bá ti wù lọ́kàn ó ti wọlé dà ẹ́ àdúrà mi ni wípé àwọn èso wà dẹ́rẹ́ dànù. àmì ọlọ́gbà rẹ̀. ìṣù ọmọdé máa jiná fún yín jẹ. àmì ọlọ́run àmì ọlọ́run ṣe. nǹkan tẹ́yìn kan máa ṣe gẹ́gẹ́ bí òbí ni wípé kẹ́ ẹ tọ́ sọ́nà olúwádẹ máa ràn yín lọ́wọ́. àmì àmì àmì àmì àmì kò jù bẹ́ẹ̀ lọ. kò burú bíbélì sọ pé ègbé ni fún ẹni tí a kò fi rán tó jíṣẹ́ náà báyìí ni ọlọ́run ọ̀gá ògo fi ràn mí àlàáfíà ni fún mi. mo ti bọ̀. ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ àkọ́kọ́ yẹ ohun tó ń mi yẹ ohun tí mo fẹ́. orí ló mọ̀ orí ló mọ̀ ṣé àṣẹ là orí ló mọ̀ orí ló mọ̀ orí ló mọ̀ orí ló mọ̀ ṣe àṣelà orí ló mọ̀ ohun tí mo fẹ́ orí ló mọ̀ òun mo fẹ́ ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ àkọ́kọ́ iye iye iye iye ohun tó wù mí o ohun tí mo fẹ́. iṣẹ́ ọmọ fẹ́ ṣe ṣóun lòwò ọmọ òun lòwò ọmọ yẹn. iṣẹ́ ọmọ bá ń ṣe ìrànlọ́wọ́ òbí ló ń tọrọ o òye òwò. ohun tí mo fẹ́. iṣẹ́ ọmọ fẹ́ ṣe ṣóhun lòwò ọmọ o òun lòwò ọmọ yé. Hmm, Abọ́lájí Ọláòṣèbí kan tèmi àwọn àgbábọ̀ wọn lẹ́bùn wọn máa sọ nídìí yẹn pàtàkì ẹ jẹ́ ká jọ wo ẹ̀bùn tí ọlọ́run jogún fún omidan ọmọ tó kẹ́ abógunlóko ẹ̀yin èèyàn mi ẹ̀ mú bá wa ká lọ. mi àfàìtọ́ onílẹ̀ àdìjà ìbà ni ó fàjọ òní ju àárẹ̀ mi dọ̀la ìbà ọpẹ́tẹ́ ọwọ́ ìbà pẹ̀tẹ́sẹ̀ ọba tó gbélé ayé ró ọba lánàá ọba lónìí ọba tàlàmọ́kà apániṣèyí tó ṣòro nílé ayé ẹni dúró ènìyàn tó wà kalẹ̀ gbogbo àgbọ́dìde wa ojú tẹ́ ẹ mú wòran àṣà èyí tẹ́ ẹ mú wòran òní ẹ ò màmá ní fojú ọ̀hún sunkún òkú làgbòrò lọ àmì o orí tó kẹ́ àmì o àmì àṣẹ àmì o orí tó kẹ́ àmì o àmì àṣẹ àmì o ọmọ tó kẹ́ àmì o àmì àṣẹ àmì o ọmọ tó kẹ́ àmì o àmì àṣẹ àmì o ọmọ tó kẹ́ àmì o àmì àṣẹ àmì yóò ọmọ tó kẹ́ àmì yóò àmì àṣẹ àmì yóò ọmọ tó kẹ́ àmì yóò àmì àṣẹ àmì yóò ọmọ tó kẹ́ àmì yóò. ó lọ nílẹ̀ yìí o máa lọ máa wẹ̀yìn wò kárùn ó lọ nílẹ̀ yìí o máa lọ máa wẹ̀yìn o káìsán lọ nílẹ̀ yìí o ọmọ wẹ̀yìn wò káṣèrí lọ nílẹ̀ yìí o máa lọ máa wẹ̀yìn o kóṣì ó lọ nílẹ̀ yìí o máa lọ máwẹ̀yìn wò ká ṣe ìrí lọ nílẹ̀ yìí o. ká ìsán lọ nílẹ̀ yìí o. kíkú ó lọ nílẹ̀ yìí o. lọ máwẹ̀yìn wò káìsán lọ nílẹ̀ yìí o. àṣèrí lọ nílẹ̀ yìí o. káìsán lọ nílẹ̀ yìí o. kíkú ó lọ nílẹ̀ yìí o máa lọ máwẹ̀yìn wò àìsàn lọ nílẹ̀ yìí o máa lọ máa wẹ̀yìn wò àṣèrí lọ nílẹ̀ yìí o.